fẹ́ ta èrùkọ́ tí à ń pè ní ọmọ àtàtà ọmọ àtàtà kàkà kí n bí ẹ̀gbọ́n ọ̀bùn akókó bí ọ̀kan ṣoṣo ọ̀gá ọ̀run ráyé lójú ọ̀run gbéra ga sí ọ̀kan ṣoṣo àràbà kì í ṣẹgbẹ́ ìgbọ́rọ̀ ṣoṣo ọmọ tó jáfáfá kan ṣoṣo kì í ṣẹgbẹ́ ìgbàrún bí ọmọ àkúkú ìbìsọ̀ṣẹ́ rádaràdà akólọ́mọdé kóyọ ni lọ́dún kálẹ̀ pàkátọ̀rọ̀ jẹ lọ àkúkú ìbìsọ̀ṣẹ́ rádaràdà akólọ́mọdé yẹni àkókò òbí ṣẹṣẹ rádaràda akólọ ọmọdé kó yẹ.